adáwọ̀kọ́ ní ọlọ́wọ́ bá àtọrọ ìkàíkẹ̀ fún ọ̀sájú wa ọ̀gá wa Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kẹ́nà ọmọ bá àwọn tọ́wábà rẹ̀ tí wà náà dáadáa tẹ̀lé ìlànà rẹ̀ kó wá ṣe dáadáa fún àwọn òbí tó bí wa kó wá san àwọn òbí wa lẹ́sùn lórí àwọn olùkọ́ wa kọ́lọ̀n dákùn tí ó járe àánú ọlọ́run kọ́lọ̀n kó tí kò mọ̀ bá wọn gbogbo kíra mọ́ sí yàrá àwọn ọ̀rọ̀ ní abẹ́rẹ́ wọn bá rí jọlá àánú ọlọ́run kọ́lọ̀n kó tí kò mọ̀ àbúrò wa náà gbogbo nílò bíbọ̀ wọn jíjẹ mú kọ́lọ̀n kọ́lọ̀n tẹ̀kú sòrò kíra mọ́ sí yàrá àwọn ọ̀rọ̀ ní pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọba a ó tún mọ̀ tẹ̀síwájú lẹ́yìn nínú láti lọ síra sáàrù àyè tó lù sàrẹ́ àtàrí ìtàmọ́ká ìlú àkókò rẹ̀ ìtí àti dúró òun náà ni bí wọ́n ti sọ fún wa nípa ọ̀rọ̀ ìjírá pípẹ́ ní ẹrú tó wà nìkan títí ò bá rọ̀ lọ́rùn láti fi lọ ìgbàláyé wà ní Islam kọ́dà nínú àṣẹ tọ́lọ́wọ́ pa àlejò ọlápá wá ní pípẹ́ ìrọ́wà níbi kan tó rọ́lọ́wọ́ bá sì níbẹ̀ kò rọrùn fún wọn láti máa sin lọ́hùn bẹ́ẹ̀ kò sì kúkú kúrò níbẹ̀ kò sì máa lọ sí kò bí tó sì máa lọ́wọ́ bá sí kò ti dá púpọ̀ eléyìí ni kẹ́lùmẹ̀ta ti dúró pé látàǹkọ́tì olè ìjìra pátátàǹkọ́tì ìtọ́wà ìjìra ó sì bá kọ̀ntínú náà ni ìjìra ò ní dáwọ́ dúró títí tí ọlọ́ọ̀bà àlejò ọlọ́wọ̀ sí nípa tútú bá ẹrú má ọlọ́wọ̀ sí níta ìgbà tútú bá ẹrú títí tí ó fi jẹ́ sí pé òun ọmọ yọ níbi tó ti ń wọ̀ eléyìí ti hàn wá wípé àti ọlọ́run ọba àlejọ́lá ó fi ààyè lẹ̀ fún wa ẹwà nǹkan mẹ́ta tuntun papọ̀ mọ́ra wọn níbi ọ̀rọ̀ kan soso yìí àkọ́kọ́ ń bẹ̀ lọ́rọ̀ ìjírá tàbábọ̀ wá asan tí wọ́n pè ní hijira fún wa wípé tí wọ́n gbà lérò ń bẹ̀ náà ni wípé bẹ́yàn bá wà níbi kan tí àyà àti sin lọ́wọ́n ọba tí ò bá rọrùn fún wa kákò ń bẹ̀ ká lọ síbòmíì tí ó ti rọ̀ wá lọ́rùn láti sin lọ́rùn ẹlẹ́ẹ̀kejì òun lọ̀rọ̀ tútúbá mẹ́yàn bá ti ṣe nǹkan kéèyàn tọrọ àforíjì kó túbá lọ síwájú ọlọ́run ó sì ń júwe àánú ọlọ́run tó ṣe lórí wa gẹ́gẹ́ bó ti yẹ́ sí kóhun náà ló dá wa ó mọ̀ ipá máa ṣàṣìṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ànábì sì gbé jáde fún agbé kullu bani ádámà khatta'una wa khayrul khatta'ina at-ta'ibun ànábì ní gbogbo ànábì ádámà náà ní kẹ́ni o òun la láti ṣe ṣùgbọ́n ẹni tó lóore jù nínú ẹni tó sàtìṣe òun lẹni tó túbá nígbà tó ti mọ̀ pé òun sàtìṣe torí ìdí eléyìí torí ìdí eléyìí ọlọ́ọ̀bà àlejọ́lá ó fẹ́ràn wa púpọ̀ ìdán ìwà foríjì síwájú ọlọ́run ní tó ṣe pàtàkì ní fún gbogbo ẹnìkọ̀ọ̀kan wa lọ́kùnrin wa lóbìnrin wa bẹ́ẹ̀ kọ́ wọn tọrọ àforíjì síwájú ọlọ́run ó sì fi hàn yí pé àforíjì ọlọ́run yìí lẹ̀kún ẹ wá sílẹ̀ títí dìgbà tí ó fi dìgbà ọmọ yọ níbi tó ti ń wọ̀ fi hàn wá wípé ní àkókò kan bẹ tóòrùn ó tún padà máa yọ níbi tí ti ń wọ̀ ìmọ̀ yọ níbi tí ti ń wọ̀ yìí ó ń jẹ́ ọ̀kan nínú àmì láti àwọn àbá nígbà bá dásìkò yìí la yabqa ala wajhi al-ardi illa àwọn tí ó pọ̀ láyé ń gbà yẹn àwọn ẹni rí ó kéré àwọn ẹni bí ló kù tí ó pọ̀ àwọn kọlọ̀rọ̀ sí ẹ̀dá ló kù tí ó pọ̀ láyé ń gbà náà àwọn tí ò ní fẹ́ tọ́lọ́wọ́n bá ti rárá àwọn náà àwọn tí wọ́n ní fẹ́ gbọ́rọ̀ sọ́lọ̀ lẹ́nu àwọn ní ó kù pọ̀ láyé padà torídìí eléyìí lọ́kùnrin wa ẹjẹ́ kó wa náà táwa náà owó ra wa bó la wà táwọn bá ilé mi wà níta eléyìí àwọn ẹ̀yà máa gbọ́ pé àtẹ́wà ẹ̀kọ́ mo kọ́lé síbẹ̀ ni ibẹ̀ yẹn á lè sin eyi bẹ̀ yẹn o kọ́dà eyi yẹn lè ráàlì jẹ́ pẹ̀lú pé yẹn bá gbé bẹ̀ yẹn tẹ́ẹ̀ fún kọ́lé síbẹ̀ ni kí ló fi jọra wọn yìí wọ́n sọ̀rọ̀ àdìjẹ́ náà wọ́n sọ̀rọ̀ tó dúpọ̀ kọ́lé tó ṣe yí pé àwọn nǹkan kan lówó síra wọn tó ń padà ọ̀gbìn yìí tó gbogbo yẹ tẹ́ bá ní ẹ sáwọn ara ilé ọ̀hún òun fẹ́ kú òní tó ń wà àmẹ́yẹ ni tí ó rí tẹ́ nílùú bòmí tó sì ní pé iṣẹ́ yẹn kò sí tóun lè ṣe ti ju kóhun kó lọ bẹ̀ lọ kóhun ìlókèsì lọ ṣé wọ́n ta lé orí ilé ọta ilé ọta ilé rẹ̀ ọta ilẹ̀ rẹ̀ obì lọ rẹ̀. aláwọn ẹ̀tọ́ fẹ́ jápa gbogbo dúkìá lọ́ta kódà àìmọye pòfẹ́sọ̀ ní yunifásitì tó ní mọ́tò tó nílé torí pé ó fẹ́ jápa láì tí ẹ̀ tí ìmọ̀ ọdún iṣẹ́ tó máa ṣe lọ́hùn-ún wọ́n sá sọ fún pé opportunity wà ó lè jápa kọlọ wáyé báyìí wá abàṣe pípà tóbi lọ ó sì ta ilé ó ta mọ́tò ó ta gbogbo ẹ̀ ní gbàǹjo ọ̀tá ní gẹ́nẹ́ ọ̀tá ní mo pé ọ̀tá ní gbàǹjo sábà náà pè ní gbàǹjo sábà ní gbàǹjo ó ta ní different way ọ̀nà tó rọrùn jù lówó tó lẹ́dùn owó jẹ́ pẹ́ kan báyìí ló ta. ó ta lówó kẹ́ni owó jẹ́ ń pẹ́ owó tí ò tó nǹkan kan báyìí ló tà àìwá mẹyẹ fún wọn nígbà tó wọn èyí tí ń lọ wẹ̀ fún lọ wẹ̀ fún èyí tí ń lọ de pápáàdì bárúgbó de pápáàdì bárúgbó èyí tí wọ́n ti tún ẹ̀ tó ń lọ kọ́ níṣẹ́ èyí tó lọ kọ́ iṣẹ́ kẹ́nẹ́ iṣẹ́ plọ́mbà lọ́hùn lóòótọ́ àwọn èèyàn ń ṣe níbí yìí náà. ṣùgbọ́n plọ́mbà lọ́dọ̀ pòfẹ́sọ̀ lọ́dọ̀ wá sí incomparable abẹ́rẹ́gbà pòfẹ́sọ̀ tó jẹ́ lẹ́kṣọ́rà tó ń ní yunifásitì yóò kà wo iṣẹ́ plọ́mbà yóò kà wo tí ó fojú kọmọ láìsí ẹ̀ yóò fojú kékeré wo pélé ṣùgbọ́n tó bá dé ibi tá a wí lọ́wọ́n owó tí ó máa rí bẹ́ẹ̀ ó lè ju owó tí pòfẹ́sọ̀ tó wà ní lẹ́kọ́rìn line níbi ó lè ju owó tí ó máa rí bẹ́ẹ̀ lọ. ìgbà tó wá rí bẹ́ẹ̀ tó jẹ́ pé gbogbo tẹ́ǹtorí ẹ̀ta lé tẹ́ǹtorí ẹ̀ta mọ́tò náà lélẹ̀ ìwá sáàdì jẹ́nà tó mọ̀ jẹ́ sí wípé ilé gbére ni gbogbo tẹ́wọ́ wá rí láyọ̀ ń tà sọ yìí ìlànà ìtàsìkò kan náà nìyí ṣùgbọ́n àlìjẹ́nà ẹgbẹ́ ti gbogbo ẹni tó bá hàn pé bàbá tó bí wọn fún bá tiẹ̀ lọ́pọ̀ tó níbi tó ń bá bàbá tó bí wọn láyé kọ́dà ọlọ́run tó fún wọn ní àǹfààní kóhun tó bá bàbá bàbá òun èyí tó pọ̀jù ní wípé kò rọrùn kó bá bàbá bàbá bàbá rẹ̀ ó kéré mẹ́rin tó báyìí ọba àbá tó bí ọ láyé o tún bá bàbá bàbá rẹ̀ o tún wá bá bàbá bàbá bàbá rẹ ìyẹn kéré púpọ̀ bàbá tiẹ̀ wá bá gbà tó fi tó ọmọ thirty years àbí forty years tó kéré jù ní ìjà pé kódà bàbá bàbá rẹ̀ ó kéré kọ́mọ́sí láyé mọ́ ká tó wá sọ pé bàbá bàbá bàbá rẹ̀ bàbá tà tí wọ́n ń sọ yìí náà náà jábọ́ ibìkan lòun náà ti wá gbogbo wọn tí wọ́n wá tà ń sọ yìí náà ibi tí wọ́n lọ yẹn wọ́n náà padà lọ bẹ̀ ńjọ́ kan kò wá tí téèyàn máa fi pé ibi tá ń sọ yìí tí wọ́n fi rọrùn tó ju ẹ̀sìn lọ nígbà tó bá rí rẹ̀ pé ẹ bá wà níbi kan tí ò ráyè sí lọ́wọ́ òsìn má rí lókè jù kó mẹ́ o bákan náà ẹlẹ́ẹ̀kejì òun ni ká mọ pàtàkì ìsẹ́yìnpò níbi àwọn ìwà tí ò dáa tá a bá ń hù bàbá tẹ́rẹ́ ní kìlọ̀ fún wa ká sì gbọ́ ló dá o ká sì tọrọ àforíjì ìsíwájú ọlọ́run ọba tó dá wa ọlọ́run ọba àlejò láti fi ìdí ẹ̀ múlẹ̀ yìí pé òun ò ní sáláyè máa gba àforíjì ẹrù lókùn gbà tí bá ń tọrọ àforíjì ìsíwájú wọn ọlọ́run títí tí ó fi dìgbà tí òun ọmọ fi yọ níbi títí ń wọ̀

gbogbo ń táwọn ń fún látijọ́ yìí tó pọ̀ nítorí funfun lórí ẹ̀ òun náà wá ń sọ ńgbà náà pé òun pa gbọ́ báyìí a sọ yìí mo lábi sọ fún wa lẹ́ẹ̀ka yìí pé pẹ̀lú tùmọ̀táyà yìí náà ń sọ ń fi díẹ̀ múlẹ̀ pé tó bá yẹn àwọn ẹni eré kò ní sí

yíyọ bóòrùn ọmọ yọ níbi tó ti wọ̀ àmì lélẹ́yìí nínú àwọn àmì òpin ayé ni bóòrùn ó lè máa yọ níbi títí kẹ́nẹ́ níbi títí ń wọ̀ bákan náà tẹ̀sípẹ́tò nẹ́kùrùkù náà hukumu safar ila baladil kufur wọ́n ní ìparí àwọn àlàyé ọ̀rọ̀ tá ń bá bọ̀ bí òun náà ni ti sọ fún wa ìdájọ́ eléyìí ti ń bẹ fún kéèyàn máa ṣe ìrìn àjò lọ sí ìlú dáàmà yìí pé òfin ètò ìjọba bẹ̀ kúkú bàtà ni ìsàìmọ̀ orin sọ́lọ́run àwọn gèbèrí òfin wọn òun ni wọ́n fi ń ṣèjọba nínú ìlú náà kò sẹ́ni kankan tó ní free movement títí ẹ̀ kò sẹ́ni kankan tó ní freedom freedom of religion kò sí ní orílẹ̀-èdè ọ̀hún kó wọn náà wá sọ pé ibẹ̀ lọ́rùn lọ pé wọ́n ti fòfin lélẹ̀ pé àwọn gbọ́dọ̀ gbọ́kẹ́nìkan ó pè ń o ẹnìkan ò gbọ́dọ̀ sọ pé òun ṣe tọ́jẹ mọ́rẹ́sì kankan nínú ìlú náà báyà tí wọ́n gbà láàyè nìkan kò ju ẹbọ lọ àbí kò tiẹ̀ sí kankan nínú ìlú ọ̀hún ẹ gbọ́dọ̀ gbẹ̀ǹsì kankan tọ́jẹ mọ́rẹ́sì àwọn orílẹ̀-èdè bí wà bẹ́ẹ̀ láyé sọgbà àwọn akẹ́gbà yìí pé kò sí nǹkan kan ń kálukú nẹ́tọ́rà ní gbogbo nǹkan tó bá yẹ pé òfin báyìí ni wọ́n fi lélẹ̀ irú orílẹ̀-èdè wọn burú láti lọ. wọn fana kó wọ́n ní dájú òfin ẹ̀sìn lórí irú orílẹ̀-èdè báyìí nàkó a ó sọ yìí pé asábàlù ìlà bára lílé kò fá láyẹjú kéyàn ṣe ìrìnàjò lọ sí orílẹ̀-èdè bẹ́ẹ̀ kò lẹ́tọ̀ọ́ ìlàbẹ̀sàlá àti ṣirú àyàfi kọ̀ndíṣàn mẹ́ta ló lè fà á kéyàn ó fi lè sọ wípé irú orílẹ̀-èdè bẹ́ẹ̀ òun fẹ́ ṣe ìrìnàjò lọ àṣàtòlà awwal the first condition lórí ẹ̀ àyàkúnà ìdàlẹ̀ ìsàn oníkọ́mẹ̀ èèyàn kó ní lọ́dọ̀ yìí pé elmon ìmàmàdájú wà lọ́dọ̀ ẹ̀ yẹ́tọ́wì ìṣùbọ̀ ẹ̀t tí ó lè máa fi ti gbogbo àwọn ìrújú eléyìí tó bá ń ṣẹlẹ̀ sí ọmọ èèyàn ti ní lọ́dọ̀ torí pé

kódà àádùn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n ní tó bá lọ ní ìmà lórí pé tí wọ́n ti gbé nǹkan kan wá òun fúnra rẹ̀ ó máa gba ìwújú lélé ilé òsì inú ẹ̀sìn mélòó wá ní lénìí tó lè ti kẹ́nẹ́ tó lè dìfẹ́ǹdì ẹ̀sìn ẹ̀ tó lè dìfẹ́ǹdì ìgbàgbọ́ ẹ̀ níbi àwọn kẹtẹ́sìn sọ wípé kìí sẹ́sìn ni eléyìí pọ̀ kárin eléyìí pọ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ẹ̀sìn òye òun ga fún rẹ̀ tẹ́lẹ̀ nípìnlẹ̀ òun kà ń tẹ̀ láwọn èèyàn ní bọ́ọ̀bọ̀ ló fà á lẹ́nu jẹ́ pé ọlọ́run sọ nípa nǹkan báyìí sọ nípa nǹkan báyìí ọ̀gọ̀rọ̀ kan máa náà ní pẹ́tọ̀ àwọn táàrí èèyàn ń ṣe àwọn ṣe náà ni àwọn táàrí èèyàn ń ṣe àwọn ṣe náà ni tó fi jẹ́ sí àwọn èèyàn wọn ò sì ní mà tí wọ́n tó wá sọ fún ìwọ́n tí wọ́n wá mà sọ wọ́n wà rí gẹ́gẹ́ bí aláfẹ́kì kódà wọ́n ó gẹ́gẹ́ bí ẹni pé á ah, tẹ̀rí àwọn alákatakí àwọn oníwàhálà àwọn aláfẹ́kì máa rí lè wà ní bídíà tọ̀ fún wa ní bídíà tí ọ̀rọ̀ wá sí ní tí ó bá tí náà jẹ́ náà kókó wa bẹ̀rẹ̀ orí tọ́lọ́ ó ti wá nìyẹn ọlọ́wọ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ adúgbòdà sí yàmà àìmẹ́yẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjọba ẹgbẹ́ lẹ́nì òun làwọn èèyàn fi ni kò bá múnú ẹ̀sìn owó ìdájú mélòó tẹ ẹgbẹ́ rí ìgbà mélòó lẹ́bí iná dá ìgbà nítorí wà ní ẹ̀sìn ẹ̀já sọ̀báwọ̀ èèyàn ìdà ẹ̀tọ́ wà bẹ́ẹ̀ lọ ìlú tó ṣe pé ètí wọ́n fi ń ṣètò ìgbésí ayé ń kó fún ìbátà ni òfin ìdèbèrí ni wọ́n lò kò sì sí freedom of religion níbẹ̀ ẹni tó wà bẹ́ẹ̀ lọ sí ibẹ̀ yẹn ó gbọ́dọ̀ ní ìmọ̀ tí ó máa fi ti gbogbo tó jẹ́ ìròyìn tó bá pàdé tí ó máa yẹjú ẹ̀ tí gbogbo òṣèlú ní ẹ̀kọ́ tó dé. Àjọsùn sáré the second condition àyàkùn náà ìdáwó dínú yẹ̀wù náà ewu nínú ṣùgbọ́n òun ó gbọ́dọ̀ jẹ́ni ìrọ̀lọ́rùn ẹ̀sìn yìí yóò dènà kí àwọn ìrújú tá a sọ yìí kórapálá wọlé sí i la kó ṣe kẹ́nẹ́ kórapálá wọlé sí i la ẹ dákun sẹ́ni tí ìrun rẹ̀ tí wákàtí mara àrùn rẹ̀ ọ̀mọ́ ńlá lásìkò tó yẹ kó kí àbí kò sí kọ̀ǹdíṣẹ̀ kankan tó sì èsè tó ní kọ́ má kírun jàmáà wọn àdá àmà ní mọ́sálásí àdúgbò wọn ẹnìkan kan ọ̀mọ́ yóò sì máa kú fara rẹ̀ tó mùsùlùmí lò kò sẹ́ni ẹ̀ka tó sì máa ní mọ́sálásí tí wọ́n bèrè mọ̀ ẹ̀ka mùsùlùmí lágbájá kú kírun. ẹ̀wọ́n náà ti ṣètò ẹtí wa lẹ́yìn tó ń túwèé wa tó fi jẹ́ káwọn yìí pé islam ó so wá pọ̀ ó fẹ́ ká máa láti pọ̀ kò fẹ́ kọ́ máa jẹ́ pé ìgbésí ayé kókó jábẹ́lé la fẹ́ máa gbé ẹ wò lójoojúmọ́ ó ní ká láyè láti máa pàdé lẹ́ẹ̀mọ àrùn lójúmọ́ abẹ́ẹ̀dìgbà á máa pàdé lẹ́ẹ̀mọ àrùn lójoojúmọ́ á sì túbú yìí a sì ní jamani mùsùlùmí máa ń kí jamani a sì kí zoro jamani lọ́ní a kí a kí áfírí kí ló ní a kí jamani a kí náà ní jamani a tó kí madrid jamani kí ló ní a kí madrid náà ó ní a kí ní jamani a tó kí ìṣáyì náà jamani náà lọ́nà ọba àlejò látúndíká kí eléyìí náà ìyẹn júwe wa gẹ́gẹ́ bí wípé mùsùlùmí èsè ẹni tó máa tó gbèsè ayé kókó jábélé ẹ̀wá wò àpapọ̀ lẹ́ẹ̀mọ àrùn lójúmọ́ àpapọ̀ lẹ́ẹ̀kan lọ́fẹ̀ ìrùn jímà àpapọ̀ lẹ́ẹ̀kan lọ́fẹ̀ ìyẹn ló jẹ́ bóyá wa lẹ́nu pẹ̀lú àwọn kan lémi tí wọ́n rí ìrùn jímà gẹ́gẹ́ bí wípé òsínú ìrùn táwọn kí táwọn

kìí fún ọ̀nà èèyàn náà kó bí olówó ẹsẹ̀ ní kọ́ máa ṣe bísíǹsì náà owó sọ pé òkè tọ́wọ́ ẹ̀yà òun ò ṣiṣẹ́ kẹta. máa gbogbo àkídà ilé rẹ̀ ọ̀nà pàápàá ọkùnrin tó ní bẹ́ẹ̀ lọ́wọ́ ti kóbìnrin ọmọ gbọ́ eléyìí tí ó tó hàn ọ́ fún ọ náà nìyí eléyìí tí ó jẹ́ kó máa tó tọ́nú ẹ̀sìn náà tí ó jẹ́ kó kí ni ò tọ́nú ẹ̀sìn gbogbo ọkọ̀ tí ẹ̀ bá ń gbọ́ wà sí òun náà ni ó wúlò fún náà ni ó sábà ní tójú torí pé tí wọ́n lè máa àwọn ọmọ ṣùgbọ́n dị tí ọba máa ọba yé inú ẹ̀jẹ̀ nǹkan kan nínú ẹ̀jẹ̀ ó lè mọ̀ yìí ti ṣe àwọn ọmọ rẹ náà ìwọ ní kọ́rọ̀ o lórí ilé ìjàmá mùsùlùmí ọlọ́wọ́ bá àlejò ọlá ó fẹ́ ká máa papọ̀ ó tún wá ní kó máa jẹ́ méjì lọ́dún ìyẹn ìrun ìtúnú àwẹ̀ àti ìrun ọdún lé àtàmà sí ìpẹran kódà ó tún ní tó bá tó wà rọrùn ìpàdé kan tó wà lẹ́ẹ̀kan lọ́dún fẹ́ni tó bá lágbára eléyìí ni ìpàdé gbogbogbò tẹ̀ máa tẹ̀ẹ̀ka lọ́sẹ̀ ìyẹn ò àdúgbò tó kún jìnnà sí tó tún kó dínú abẹ́ẹ̀dìta ìyẹn ìlú awa àwọn olùgbé ìlú jímà lọ́nà tó jìnnà ju ètò wa jẹ́ ìlú ti yìí àwọn ìlú wa tiẹ̀ tó lè lọ tó gẹ́gẹ́ bí ìtàn kó tó di wípé gbogbo ẹ̀ ó kálukú sọ sí ẹ̀ ní pé àwa náà sábẹ́ ní tiwa àwa náà fẹ́ ní tiwa. ìrún jímà láwọn àkókò kan ṣáájú ó lè jẹ́ pé jímà kan náà lọ́wọ́ àti gbogbo olúwa bí ń bẹ ládùúgbò wa yìí kò ní sí jímà kankan kọjá bóyá bí rere tó wà ní kò ní sí jímà kankan ní gbòbà kò ní sí kankan ní sí kò ní sí kankan láàbò yóò wá jẹ́ pẹ̀lú bí náà ní bí ọjọ́ náà tí wọ́n mọ̀ wá. ẹ wá wo bí ìlú àkúrẹ́ náà ti tún tóbi tó olùwájẹ́ sí pé kò sí yídì kankan tó fi yídì àkúrẹ́ nìkan lọ. gbogbo àtàwọn míì náà ìlú àkúrẹ́ ò láti lọ àwọn àlọ́ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mejì lọ́dún ìrántí jimá àwọn àlọ́ ẹ̀kọ̀ọ̀kan lọ́fẹ̀ẹ́ tọ́wọ́ wá di ìjọ àràfà fẹ́ntọ́nà bá fún lágbára ẹwà wo ìpàdé ọ̀rànjà èyàn máa jẹ́ international abẹ́rẹ́ta èyàn máa jẹ́ kẹ́ni international interactive gbogbo wa lè pàdé láti orílẹ̀-èdè àgbáyé láràfà káwà náà bá ẹ̀sìn ọkọ̀ tó eléyìí hàn àìpé Islam ẹ̀sìn kan ní tó pín ẹ̀sìn bí àgbépọ̀ tó túwé wa gẹ́gẹ́ bí wípé àìsàn onígbogbo jàbílé ìdá ẹni tí wọ́n wá lọ sínú ìlú tó lè pé àwọn gèbèrí ni wọ́n dominate ẹ̀ ìjọba gèbèrí ni wọ́n lò ó tọ̀ ń jẹ́ni tí wà lára ẹ̀ tó ẹ gbogbo àwọn ọ̀nà ìrún ìdì ohun ẹ̀ ló kódà ọ̀rọ̀ àjì ó pàtàkì lẹ́nu ẹ̀ ẹlẹ́kẹta àyàfóònà mú bá dáńkì kó tẹ́ wípé bí tí ó fẹ́ lọ yẹn ó bùkátà abẹ̀ lóòótọ́ ó lè kẹ́nẹ́ ó bùkátà dandan béèrè fún kó lọ sílẹ̀ ẹlòmíì fẹ́ bùkátà dandan béèrè fún kó lọ sílẹ̀ àyẹ̀kún àwọn ẹlòmí ìbá lọ gẹ́gẹ́ bí ẹni tó sọ wípé ìlú yẹn ọ̀rẹ́ òun kan ó ń ṣe púrógámù lọ́wọ́ bẹ̀ ṣùgbọ́n ó ní opportunity níbi tó wà lọ́hùn tó bá mú yẹn lọ pẹ̀lú títà tó wà lọ́wọ́ ẹ̀ ó lọ́kọ̀ títà ti mú èèyàn lọ àríwá ní wọ́pọ̀ títì rẹ̀ kí tó fi dé wọ́n náà wá fẹ́ bá lọ wọ́n fi tẹ̀sí ẹlẹ́mí wọ́n náà fẹ́ màlú lọ òbí dada nǹkan tó gbé ọlọ́rẹ̀ wọn ẹni tó bá yẹ pé tiẹ̀ tó ń lọ táyé pé dada ló gbé òun lọ àwọn míì nǹkan pẹ́ńpẹ́ àwọn kan náà sọ pé dandan gbà míì a lè sọ pé ẹ̀kọ́ dandan ni ká kẹ́kọ̀ọ́ tó bá pé tọ́fẹ́ lọ sí ń bẹ̀ ó sì jẹ́ dandan nínú àwọn ẹ̀kọ́ àbáwọn nǹkan míì náà tẹ́sí pè ní dandan títà láàyè ìsàlàyé rẹ̀ tí ò wá báyìí ní kíákíá eléyìí jẹ́ àwọn nǹkan mẹ́ta títà láàyè fi lè wá nú ẹ̀sìn pé àlejò kó tọ̀ kílápàlá kọ̀kọ́ olùkótọ̀ wọn kó jẹ́ ẹni tí ìmà yóò máa fi yanjú ìrújú tó bá wá kọ́ wà pẹ̀lú ẹ̀ gba ìrújú lélẹ́ òṣìṣẹ́ ẹ̀sìn wa ìrújú lélẹ́ òṣìṣẹ́ ẹ̀sìn wa mélòó lọ́wọ́ ní táàtọ̀ yìí ẹlẹ́ẹ̀kejì kóhùn gangan kẹ́sì ọwọ́ ọ̀la dépò pé wọ́n ẹ̀ níbi rúdurùdu wọ́n ẹ̀ níbi rúdurùdu lẹ́sìn bu abọ́mọ lọ́wọ́ ẹlẹ́ẹ̀kẹta òun ni kó bùkátà sí pé òun fẹ́ lọ bẹ̀ ló sọ ọ̀nìfà yìí làm tẹ̀sí mọ́hábì ìṣòro wọ́n ní táwọn ọjọ́ mú yọ̀ọ̀bá pé fàyínà wùláyà jùlọ sáfà ìlàbìláàdì kùfà kò lẹ́tọ̀ọ́ ẹgẹ́ bí mùsùlùmí tẹ́sìn ẹyẹ kó mọ wá pé ìlú bèbèrí lòun fẹ́ máa lọ gbé lè máa bí dáadé kàmínà lè fi nítorí tí bẹ́ẹ̀ nínú fìtínà àwòkọ́wò fìtínà àbí ìpáyà pé kí ọmọ tẹ̀ padà wà ló fẹ́lẹ̀ wọ́n bí ìdán atọ́lùmọ́ bákan náà tó ń nú ẹ ìmọ̀ owó lóko pé òun fẹ́ ti fàájì ẹ wá débẹ̀ tí wọ́n bèèrè pé wá ní fàájì bẹ́ẹ̀ ń wo èyàn ní rí irun kí ọmọ ìyá kan ó ti wà ní nàìjíríà báyìí níbi ọdún méjì sẹ́yìn ó wà ní orílẹ̀-èdè kan lágbàlá bí nínú àwọn tí àjọmọ̀síra wa láǹfààní nígbà tó wà ní nàìjíríà tẹ́lẹ̀ ni bàbá tí wọ́n sọ yìí parí wá sẹ́ǹdì sí mi dáadáa ọwọ́

ibi tó wọn lọ́pọ̀ tó létí tó tó wọn lè lọ pàpàá jù lọ ní títorí tó gbé wọn lọ́bẹ̀ kéde tí a lè kó fámílì wa téèyàn bá fẹ́ kí òun ọlọ́la tí ọ̀fẹ́ jẹ́ kí ayé òun bàjẹ́ pẹ̀lú ẹ̀sìn oníbòhun tí ń sọ̀rọ̀ yìí onítòhun bá fẹ́ lọ jímà ìjọ tọ́ọ̀sì lòun ti máa ń lọ jímà kalẹ̀ torí pé tóun bá fẹ́ lọ kí jímà òun fẹ́ tíráàbù ni <laughs> òun fẹ́ sáàmù ni ó máa fẹ́ lọ jímà nígbà tí ká sọ pé èyàn fẹ́ lọ jímà o ìdílé tó wá rí jímà kí òun ẹrù àbújá èyàn ti gbé nínú bíi tó bá fẹ́ bá jímà òun jẹun túmọ̀ rẹ̀ ní pé òun ti lọ ní tọ́ọ̀sì kalẹ̀ torí pé kèdè fún ẹ̀sà àmà gbéra láàárọ̀ fún wa fún ọ̀fẹ́ bá jímà ẹ̀gbẹ́ tó fẹ́ lọ kí jímà tó tẹ́ẹ̀pẹ́ gbọ́dọ̀ gan ẹnu kọ́ ẹgbẹ́ bá tí wọ́n bá ti tú àlọ́ oorun ní oṣù àbí ẹni bá ti tẹ́ẹ̀dì túláàsì náà ni ìwọ́n ló sọ pé owó ti lọ kalẹ̀ tọ́ọ̀dẹ̀ tó wọ́n ti lọ wá ti gà á ń dì jímọ̀ tá a ti lọ kírun náà lòun ó ti lọ sùn mọ́júmọ́ ni ẹni wípé nǹkan wọn ò lè rọrùn kò lè rọrùn ọ̀rọ̀ jímọ̀ ló rárá sọ ọ̀mẹ́ ẹwà wẹ̀ tí kọ́kọ́ sọ náà sáájú pé àbẹ́yẹn bá fẹ́ kí bẹ́yẹ̀ láwọn àdúgbò bá táwọn lọ àwọn tó yé ọ̀pọ̀lọpọ̀ ohun èyí kọ́ mọ́ nítorí bẹ́ẹ̀ náà ẹlòmíì tẹ́ pé àwọn àtìyàwó ni wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹlòmíì ẹ̀mí gírẹ́ǹtì tó kílò fún ìyàwó òun lọ sí àìsí. ọ̀kan náà àwọn àbá náà àwọn tí ń kọ́ ọmọ ké fún yìí náà tẹ́lẹ̀ náà àwọn ọmọ wa kọ́lọ́ bá àtàlẹ́ fún dáadáa rẹ̀ àti gbogbo àwọn yòókù náà. ó máa kó àbá àká ní tẹ́lẹ̀

but state tí wọ́n wà yàtọ̀ síra ó wá wò pé state ibi táwọn jọ ibi tó wà tóun ti ṣiṣẹ́ ó yàtọ̀ sí bí a òun ti ṣiṣẹ́ ọlọ́run ti sàánà adépo pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ wọn ìlú èkó yìí náà ni wọ́n wà débi pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ táwọn máa ń lò gan-an nígbà táwọn máa ń rẹ̀ láti ìlú èkó náà nípa àwọn náà wọ́n bá wọn wọ́n bá àwọn inú olùwà àfẹ́tì tó mọ̀ ọmọ bọ̀ tètè pé à ń jẹun nàìjíríà náà tẹ́lẹ̀ ṣùgbọ́n tó jẹ́ náà ní bóyá torí ẹ̀sìn torí pé ìyàwó òun ní ẹ̀sìn rẹ̀ kò dúró déédéé tó ti fẹ́ rẹ̀ sì làwọn ọmọ wà òun pé táwọn bá kúrú jọ wà nínú èbó òun ò lè ti àwọn ibi táwọn tó lọ bọ́ sí ìyàwó òun ó ní iṣẹ́ nígbà táwọn dọ̀hùn torí báwọn sẹ́ńtà àwọn ọ̀fẹ́ mẹ́tẹ́ pé bá fi lè dé rú ibẹ̀ yẹn àwọn tó bá ti gẹ́gẹ́ bí tó bá lọ ní láyìn bí nọ́ọ̀sì dókítọ̀ àwọn ẹ̀yẹ́ ti láà máa rí pàpàá jùlọ tó tún jóbìnrin wọ́n sáwà ẹ̀yẹ́ ti máa rí tẹ́ báwọn tó wá dọ̀hùn torí tóhun torí ẹ̀ ní káwọn lọ sọ́hun náà nítorí ẹ̀sìn pẹ̀lú àwọn ọmọ ó ti wípé ó ti tó pálí sí ahụma ń di àwọn ọmọ kò jẹ́ kó ndị ti fẹ́ bá owó omi ti tẹ̀lé ìwọ náà ní ẹ̀jẹ̀ tó kọ́ níyà tọ́lọ̀ ń pọ́ sí torí pé bàbá ni kéde nìkan òun lọkọ tó ní fẹ́ yàwó mi bá ti nítorí kọ́mọ̀rọ̀ yìí tẹ́mi bá àwọn tó kéré náà wọ́n lè sàǹfàní o tẹ́mi bá gùn wọ̀láì dáadáa àti nínú àbá lè ní ìnídàpọ̀ àbá ni àbá ń sọ wípé ọ̀rọ̀ ẹ bá débẹ̀ òun ni wípé bí bàbá àwọn ti wọ bí pẹ́yà sẹ́mítì àbẹ́tì ló pè ní ká tó fẹ́ yà ọ̀hún ẹ̀gbọ́n ká tó fẹ́ yà ọ̀hún nínú ìtàn tí wọ́n pa fún bàbá àwọn ti wọ sẹ́mítì sí eighty nìkan ní méjì yẹn bàbá àwọn tó wá bí wọn fúnra la bàbá àwọn náà ló sì tún kọ́ òun lọ́sàn owó ilé ó tún wá jẹ ọlọ́run kan kó wò orí ọmọ ṣe òun máa ṣe fún bàbá òun kí àbá òun tó jáde láyé bẹ̀. bàbá tó wọ kẹ́rẹ́ bàbá tó wọ sẹ́fẹ̀tì sí èsì ẹ̀dá bó ti lọ. tó wá lọ nígbà wọn tí yàtọ̀ wá wò rí pé torí àǹfààní tiẹ̀ ó wá lọ pọ́ìsì máìdì àwọn ọmọ ìgbésì bàbá bàbá padà fẹ́ wọn sì náà ni ẹjọ́ máa pa ẹwọ́n máa pò ó ìwọ náà padà kúrú obìnrin bẹ́ẹ̀ ó padà tún wá sunkún lọ́la torí báwọn ọmọ òun padà gbọ́dọ̀ tó náà lẹ́nu mọ́ bíi wàhálà wà ní àwọn láyé tó dájú nìyẹn pé sórí tó ti ṣe yẹn o ti bá yé wọn jẹ́ lọ́nà ọmọ òun padà gbọ́dọ̀ sí wọ̀ ìyá náà lẹ́nu wọn wọ́n lọ́dọ̀ padà gbèrè wọn abẹ́lẹ́ àwọn ọmọ wa ní ẹ bá kùn jẹ́ lọ́sàbà wa tó wọ́n dé báwa tí wọ́n lọ́mọ àdúgbò torí ìdí eléyìí bàbá ìwà ni torí èròǹgbà òun nìyẹn yẹn ẹnu wọn lè fi kówó lè fi ríbi mójútó wọn lòun fi ní káwọn tó wà ṣùgbọ́n ìyá yìí gbàtàwà débẹ̀ yẹn tán ti jà ọmọ dépò pé ibẹ̀ yẹn ní ó sì ní bí ẹ lè áàṣì mọ́ ọmọ tó ọba ti áàṣì mọ́ ọmọ jù nísìnyí ọmọ lè sọ pé àlùkọ́ poli wọ́n ti kọ́ poli yìí fún ọ tí ẹ bọ́ ọdún bàbá. tọ́wọ́ ẹ̀ ti jẹ́ tí bá àwọn ọmọ kan nínú àwọn ọmọ táwọn jẹ́ bẹ̀ àwọn kan fún nípa ni tọ́lá àwọn máa nípa wọn ní dad i will call you fíìmù kọ́ o wọ́n rò pé o so i will call you bọ́ọ̀bà ara ọkọ̀ ìbọn mo dùn létí ẹ̀ yóò bọ́ ọ̀nà lóòótọ́ nu ẹnu orí rẹ̀ ọ̀nà ẹ̀yọ́ kan fọ orí ẹ̀ dàbí tẹ̀bí wọ̀ lọ́wọ́ àbúrò alákùnrin wa sọ bẹ́ẹ̀ ń gbé tó bá pọ́blẹ́mù táwọn òfin jẹ́ ń máa ó wá díjọ́ kan wá pé àwọn òun pé kóhun tẹ̀ bá sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìtàwọn ṣe yóò dá fi ní kó wá bí ya nínú lọ́nu kò sí lórí sí òun fún wọn ní náà mú ní pé ìjàdí ìjẹ́

màmú ìyàwó mi lọ àwọn tẹ́sí ọ̀bá yé láti ilé owóró àwọn kẹta wọn tó fún wa náà rèé o torí pé nípa táwọn àbá bá fi kọ̀ǹdíṣàn lélẹ̀ tí a bá ń lọ ilẹ̀ rẹ̀ mílẹ̀ bá béèrè pé ẹ́ sí àdìsá nẹ́bí lọ́sọ ṣé àyà kùránì ni ṣé ń ṣe àyà kùránì lóòótọ́ ṣùgbọ́n ṣe àyà kùránì náà wọ́n ti mú ìdí àdìsá nẹ́bí wọ́n ti mú wọ́n ti mú pẹ̀lú ẹ̀ ọlọ́ba ti rẹ̀ bọ́kàn náà àwọn aṣáájú wa náà tó wà ní Sweden àjọ sáwù lọ́jọ́ kan wá ń sọ̀rọ̀ ẹnìkan ìfẹ́ nìyẹn wọ́n béèrè mọ́sí àlàkan lọ́wọ́ àwọn ẹni tí wọ́n sọ yìí náà wọ́n dàpẹ́ us àbí uk lẹ́ńtà sọ yìí náà wà àwọn ti wà lọ́wọ́ àtìyàwó ẹ̀ wọ́n fẹ́ kí àwọn ìyá àti bàbá náà wọ́n wá. ilé tí wọ́n wá ṣètò kalẹ̀ fún bàbá àtìyá ilé yẹn wọn àti parí àwọn ìgàgà lórí ẹ̀ wọ́n wá ní ni bíta wọn wọ́n wá fèlè sí ìbíta tí wọ́n fún wọn wọ́n fẹ́ fún wá dé sí ọ̀dọ̀ àwọn wọ́n wá pé kí ìyàwó dákun kó jẹ́ kí àwọn bàbá ká dé sọ́dọ̀ ìyàwó bá ọba sábẹ̀ ìyàwó wá gbà tí wọ́n wá ní lọ àti wá lọ ọbẹ̀ nǹkan ọ̀wá yá bọ̀rọ̀ ìyàwó bá yarí owó fún wọn tí ó tùká lọ ọkọ náà ló múra àwọn ọ̀rọ̀ ìyàwó tó ìyàwó wọn sí yarí máa ọkọ rẹ̀ lọ́wọ́ lórí wípé àwọn òbí ọkọ rẹ̀ dé tọ́lọ̀ wọn lọ kẹ́ni fún abẹ́ máa gbé bẹ̀ lọ gbére o òun náà máa ìfowó lọ́wọ́ ní èmi wá bèèrè yí pé èése tó wá ti pé ya nímọ̀ lọ́wọ́ àṣẹ́bọ̀n lọ́kọ́ ẹni à <laughs> ọ̀rọ̀ nàìjíríà ló pè é ní eléyè sọ̀rọ̀ nàìjíríà tóbìnrin yẹn bá ṣe kíni tọ́bẹ̀ ìpínlẹ̀ sọ́bà ọlọ́pàá pẹ́rẹ́rẹ́ ọ̀nìtẹ̀ àti bàbá àtìyá àtọkùnrin yẹn wọ́n lè gbogbo ọjà àtàkùn obìnrin obìnrin lọ́lá sébi tọ́pọ̀lọpọ̀ náà rárí lọ náà ẹwà wo báyà àwọn obìnrin padà rí ẹwà báyà àwọn ọmọ padà rí torí ìdí ibi tẹ́yìn ọba lọ tí na náà máa yí pé ẹ̀sìn rẹ yóò di ààbọ̀ kó tó dé kọkàrùkù akásọ́ra o tí ò ní wàhálà alẹ́ tí ò ní jẹ́ sí pé ọkàn lóbò yóò ti kọ àwọn ará kẹsí rọbí àdìrà àsìbá owó tó pọ̀ làwọn yẹn máa ná lórí fún ọbẹ̀ táàbù owó tó pọ̀ làwọn yẹn máa ná lórí fún ọbẹ̀ táàbù. ńgbà tí kò tiẹ̀ sí ìlé tó báyìí ọba wa kan gbàgbà gbà ní àlè kí wọ́n kọ́ lọ́wọ́ àti dada fún wọn bẹ̀ láyé sàwùdí ni wọ́n ti parí dìgírì wọn sàwùdí ni wọ́n ti parí dìgírì wọn. àwọn ọkọ wa ní adáàbò gbàtìrì ọ̀pọ̀lọpọ̀ àwọn wa sọ wà ní tẹ́wọ́ wọ́n kọ́ wa ní adáàbò adáàbò kàtà ká máa sọ̀rọ̀ nípa àwọn àyè kọ̀ọ̀kan wọ́n máa ń sọ fún àwọn báyà pé àyè tí wọ́n ń sọ yẹn àwọn débẹ̀ gangan tẹ̀gbọ́n ní ibi ibi ìbára tẹ̀ máa lò wọ́n ní anasa abartu kẹsíra ilà ẹni rọjá tó fàkìrà ilé gbàgbé ìbára wẹ̀ ọ̀gbọ́n yìí ìpìlẹ̀ àlekò anasa abartu kẹsíra wà rọjá tó fàkìrà gbogbo owó tá a bá gbà owó tẹ́ máa fún wa lọ́hùn kankan gbà náà tèmi bí bá ń rèé jọ mo máa fi tíráàbù káàkiri mo fi tíráàbù káàkiri òun lọ́wọ́ á jẹ́ kí n dé nínú àwọn ìyókù wa ẹni tó tó sì jù èmi bẹ́ẹ̀ ni torí pé èmi kẹkàmúdé ogun tó ẹ̀kẹ́ mi ó kẹkàmúdé mo ti fi sáàbù káàkiri èyí wọ́n jẹ́ kémi ọgbọ́n ọ̀rọ̀ tí a bá sọ iye pé sáàbù lóòtọ́ ìgbà owó lọ́wọ́ ẹni tọ́nà na ah, láàrin ọ̀sẹ̀ méjì ó gbé lákùrẹ́ ọbẹ̀ lè kó tọba darí èkó ó tún tara bẹ́ dé eh, Àbújá 100,000 pẹ́lú làwúlò tọba tún darí yíò náà kó sọ wípé ọta tún fẹ́ dé Ìlọrin tó ti yé tọba wá darí mẹ́tẹ̀ẹ̀ta kọ́ wá wòye tí 100,000 tẹ̀sí kọkàrá wo iye tí 100,000 rẹ̀ yẹn kòwé tí ó sẹ́kù mọ́ lọ́wọ́ ó bá rí pé 100,000 rẹ̀ ó sẹ́kẹ́rẹ́ yóò ti tá káwá tó wá sọ yí pé owó tí yẹ gbà fíjà owó pléènì àtàwọn nǹkan tó tún so mà míì orílẹ̀ ilé ìjẹmá mùsùlùmí gbíyàn ọmọdé tí náwó sí o wọ̀nà á ìdáadá ati àjà ṣùgbọ́n tí bukata bá béèrè fún ìlàdá àlìkà lọ́síkẹ́yẹ fúláwù lápèjúwe nínú àwọn bùkátà tí béèrè fún òun ilẹ̀ ìlàj ẹnìkan ó ń ṣàìsàn wọ́n wá rí wípé orílẹ̀-èdè ń ni wọ́n ti máa ń tọ́jú irú àìsàn bẹ́ẹ̀ àbíbẹ̀ ni ti ń pa rẹ̀ dáadáa àwọn ẹ̀lì àbí gẹ́gẹ́ bí ẹni tó bẹ́ lọ kẹ́kọ̀ọ́ ó bẹ́ lọ ṣe dìgírì ni ó bẹ́ lọ mástà ni àwọn bẹ́ lọ jẹ́ aláṣà àwọn àbá láti lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn láyé jáde fi báládì tó yẹ pé kò rí opportunity yẹn nílùú ẹ̀ wàkáànà ìdàwú elmon wàdí ó sọ sí ní ìmà tó lè máa fi darí tó bá jẹ́ ìrújú tó bá kọlù lórílẹ̀-èdè tàbí gọ́bẹ̀ lọ yìí wàdí ẹ̀sìn ẹ̀tún ó déédéé pẹ̀lú ẹ̀ àlámá wàsọ́pná gẹ́gẹ́ bá ti sàlàyé tí ń jẹ́ tìsáájú wọ́n ní fàáàdá aláàbá sàbí kò sáburú ní kó tábù wọ́n mọ̀ sábàrú ní sí yára ṣùgbọ́n kéèyàn kó ń fẹ́ ṣe ìrìn àjò afẹ́ fífi láti lukú fa sílùú àwọn gbèfèrí fàáàdá aléṣà bí hájà eléyìí sì tó bùkátà ó lè lọ sí ìlú Islam yuhafidu ahlahu ala sha'airil Islam níbi tí wọ́n ti máa bá pàtàkì àwọn ará ẹ̀ pẹ̀lú àwọn símbọ́ ẹ̀sìn tó wà lára wọn wàbínádìnà àn alhamdulillah àbọ̀ àdínà tẹ̀mí wọ́n wá ń sọ pé ìlú tiwa báyìí lákòókò yìí asùpà àti bèládà ń ti ya ìyá òun ká ti ìlú kéèyàn lẹ́sẹ̀ ìyàjọ afẹ́wá fi bá dìlẹ̀mọ̀ náà ti níbi àwọn apá kan nínú àwọn ààyè kan lórílẹ̀-èdè náà wàbí ìmìkáàlì ni pẹ̀lú ìrọ̀rù ẹni bẹ́ẹ̀ lọ́rùn àyẹ́sì àbáyìrẹ̀ ó lè lọ sílẹ̀ wọ̀yákèdè zamana ìjàzáti ìdíyà òun náà lè lọ lè lo àwọn àkókò ọlúdé rẹ̀ láti lọ lè lò mẹ́ wọ́n mẹ́lì ikọ́ ọmọ títí bí láàrín lókún fà ṣùgbọ́n kéyàn ó jòkó sílọ àwọn kèfèrí fàyín na kọ́tọ́rọ àdínrún wọ́n ní kálọ̀ pé wù rẹ̀ tóbi o aládínlẹ̀ lórí ẹ̀sìn mùsùlùmí wa àkàlákìí àti àwọn ìwà wa wa sùlúkìí àti àwọn ìwà ẹ̀sìn wa àdábìkì àti ẹ̀kọ́ ẹ̀sìn tó wà lára wa pàkọ̀rìṣà adná pápá àwa ti kán ní o wa gàyàmà ìrọ́bà kẹfíìr a ti fi yípadà àwọn oríṣiríṣi inú àwọn ìyípadà tí máa ń ṣẹlẹ̀ mẹ́mẹ́rin àkọ́ mùsùlùmí ẹ̀ka náà àwọn kàtí fàrájà náà fẹ́ wọ́n lọ gbé inú òun tá sọ yìí fàrájà ohun wọ́n darí padà gbègbè ìmàdá àbò láì ṣe pé tí wọ́n gbé lọ ni wọ́n gbé dé àwọn àwà ní ìsí òsì lára wọn tẹ́lẹ̀ ni wọ́n gbé dé lábala ní yìí rọ́jà sáàkọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì dé ó dé ó ẹni tí ó máa jáde kó omi tẹ̀ láti ọlọ́run ẹni tẹ́ pé ìrun òní ìrun òní déédé má aṣọ rẹ̀ òní ju aṣọ ẹ̀sìn má ìbẹ̀lẹ́ ti lọ́mọ ọkùnrin tí ó máa lu bí bẹ̀lẹ́ ti lọ́mọ ọkùnrin tí ó máa di irun bẹ̀lẹ́ ti lọ́mọ ọkùnrin tó kò tó máa jábọ́ díẹ̀ níbi tí wọ́n ti kó wá nìyẹn tó wá jẹ́ pé àwọn ọmọ mi ti ọ̀gbádùn náà lásìkò dáwà yìí kọ́lọ́nkọ́ bá wa fún wọn lálàáfíà àwọn náà máa wọ́n jábọ́ di wọn bí wèrè wèrè láàmà tí òkòtò wọn jábọ́ di ẹ̀ ti yá ó ti yọ àbẹ́lẹ́wọ̀n ẹlẹ́wọ̀n ní ní kòkòtò wọn jábọ́ di ẹ̀ torí kọ́ bá abẹ́lẹ́ tún bí ẹ̀ lẹ́yìn gáńtà abẹ́ẹ̀kọ́ ni wọ́n dájú dáadáa wọ́n gba okùn sòkòtò wọ́n yọ ẹgbà gbogbo tó bá ti lọ kíyàn ní ẹ̀yìn sẹ́ẹ̀lì rí ó rí pé wọ́n bá jẹ́ oníbẹ́ẹ̀tì wọ́n yọ bẹ́ẹ̀tì ẹ̀ tó bá sì jẹ́ olókùn wọ́n yọ okùn rẹ̀ tí ọmọ fọwọ́ kó ni mẹ́ta àwọn ti nìyẹn àfi tí wọ́n bá kàn rìgáàdì ń tọ̀ ń lọ́tọ̀ lókùn àmọ́ ní òfin wọn nìyẹn tí ọmọ fọwọ́ kó tó kòtò ní ni kí wọ́n á ní tẹ́lẹ̀ àwọn ẹlẹ́kan wá rí tó gba lókè wọ́n máa ọkọ̀ kòkòrò lẹ́yọlẹ́yọ káàkiri ìwà ẹlẹ́wọ̀n òun náà ní kẹ́hìn wọn kí sọ̀kòtò ọmọ jábọ̀ ní ọkùnrin ìwà wèrè wèrè tí ò lọ́pọlọ mọ́ òun náà ní kí ọmọ jábọ̀ ẹni ṣùgbọ́n gbogbo àwọn tí wọ́n láwọn lọ sí àwọn orílẹ̀-èdè kan lágbàáyé fẹ́ gbogbo àwọn lọ́pọ̀ mẹ́ nìyẹn gbọ́dọ̀ kó jẹ́ pé ní orílẹ̀-èdè báyìí náà ni wọ́n fún ọmọ àtìrìn àjò lọ wà bá dùn rọ́jà mọ̀rọ̀tẹ́tà àndínì kọ́lá ẹlòmíì dé lẹ́nu tó lóhùn ìsìláàmù mọ́ wà káàbìrà ẹlòmíì dé ní gẹ́fẹ̀rí wà mìíràn wà káàbìrà bí i wà sáírà àdìyàn ó ti kọ́ sẹ̀gẹ̀fẹ̀ sí islam ó tún sẹ̀gẹ̀fẹ̀ sí gbogbo àwọn kò sí ti ń jẹ́sìn wọn lọ́dọ̀ rẹ̀ ó ní òṣìṣẹ́ kankan wà ní yàtọ̀ ẹlòmíì dé lẹ́ni tó takò gbogbo tí ń jẹ́ sí wà ní ìsìsáwò bí virgin ìsìn fẹ́sì sí ẹ̀yẹ́ wà áàlì ì àzàríkì àtàwọn ará alé rẹ̀ tẹ́ wọ́n ti sẹ́sì ìtẹ́lẹ̀ wà láhìkì àtàwọn tí wọ́n lé wà lè áàdá kára yàmbági torí ìdí ilé ìlú fi tọ́ bá yàtà wàwádìí òṣìrú àti gbígbé àwọn kọ̀ndíṣẹ̀ kalẹ̀ alẹ́tì sẹ́mùnáwù mìíràn àwá fìtílì kalẹ̀ mahali eléyìí tí ó ma hánà níbi ìmá nífẹ̀ẹ́ níbi àwọn eléyìí okú parun táwọn èèyàn lè pa wọn lọ tọ́bọ́ wá rí ẹ̀mí táti dúró wọn ni parí ikọ́ ọmọtò fífẹ́ láàrin lè kókó mẹ́ẹ̀bá ló wọ́n àgbé ìlú bèbèrí làbúdà bí yámi ń ṣàrtẹ́ ní àsàtìyẹ́ dandan ni fún ọ kí àwọn mọ́jẹ̀mú méjì yìí kó pẹ̀lú tọ̀ insha Allah ta'ala kọ́lọ̀ kó já ju ọjọ́ mẹ́jọ lọ àwọn mẹ́jẹ̀mú méjèèjì náà gẹ́gẹ́ bí mùsùlùmí òdodo tó yẹ ká mọ̀ òun láàmà sàfúnra wa abẹ́lẹ́ ọba àlejò alákọ́lọ̀ kó já ju ọjọ́ mẹ́jọ lọ sallallahu ala nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi wa sallam assalamu alaikum wa rahmatullahi wa barakatuh